وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف الإمام النووي رحمة الله عليه في الحديث السادس والتسعين وأربعمائة وعن سهل بن سعد رضي الله عنه قال ما رأى رسول الله صلى الله عليه وآله وسلم النقي من حين بتعته الله تعالى حتى قبضه الله فقيل له هل كان لكم في عهد رسول الله صلى الله عليه وسلم مناخل قال ما رأى رسول الله صلى الله عليه وسلم منخلا من حين ابتعثه الله تعالى حتى قبضه الله تعالى فقيل له كيف كنتم تأكلون الشعير غير منخول قال كنا نطحنه وننفخه فيطير ما غار وما بقي سريناه رواه البخاري إجباوي إنه ولا ìṣẹ̀lẹ̀ àìríjẹtó àti àìríntí àbùkátà láti ṣẹ̀ṣẹ̀ ní aláyọ̀. هو لتد سهل ابن سعد الساعدي رضي الله عنه أنفوانيرو nípa apákan nínú tó ti ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam látàrí gbígbèsè ayé ti ṣe lé tí nǹkan ọ̀rọ̀rùn ó ní ma ra'a. رسول الله صلى الله عليه وآله وسلم النقية من حين ابتعثه الله تعالى حتى قبضه الله النبي صلى الله عليه وسلم قريب بردي اللي يطلع اللي tó ṣe wípé ó láti ìgbà tí Allahu ti ṣe ní ìránṣẹ́ rẹ̀ títí tí Allahu fi gbẹ̀mí rẹ̀ tó àwọn búrẹ́dì eléyìí sẹ́yìn rí jẹ lónìí eléyìí tó ṣe pé tí o bá tiẹ̀ jẹ búrẹ́dì tí ń dán kò fẹ́ sí búrẹ́dì kan tó lè lọ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ àwò yìí búrẹ́dì tó ṣe pé yàtọ̀ sí pé inú rẹ̀ ó lẹ̀ púpọ̀ òde rẹ̀ náà ń kọ́ òun náà tún wọn dára sí lọ́nà tó ṣe pé tí ò bá tiẹ̀ wù yẹn jẹ tí ẹ bá rí àwòrán bó ti ṣe wà ìfẹ́ àti fẹ́ jẹ yóò gorí ẹ̀mí èèyàn èèyàn gbìyànjú láti wá owó láti rárò búrẹ́dì bẹ́ẹ̀ jẹ búrẹ́dì eléyìí tó ṣe pé ọdán lójú ọlẹ̀ lọ́wọ́ ó máa ń lọ tìrìntìrìn lọ́nà ọ̀fun anabi sallallahu alayhi wa sallam kò ríru rẹ̀ rí láti gbà tí Allah tó ti ṣe ní ìránṣẹ́ rẹ̀ títí tó fi gbẹ̀mí rẹ̀ lọ́ba sọ́wárì ṣáájú kó tó dà nábì sọ́rí ṣáájú kó tó di ìránṣẹ́ Allah eléyẹn àfẹ́ mẹ́nu bá nítorí pé ńtọ́ jẹ́ ìpìlẹ̀ tí ò sí ìyapa ẹnu lórí ẹ̀ òun náà ní pé kò rí rárá ṣáájú kó tó di ìránṣẹ́ Allah ṣùgbọ́n eléyìí ò pè fákìyèsí wípé ìyà jẹ́ gbogbo nǹkan ọ̀rọ̀rùn fún sallallahu alayhi wa alihi wa sallam ṣáájú kó tó di ìránṣẹ́ Allah eléyìí tó pè fákìyèsí òun náà ní ká pé ìránṣẹ́ ọlọ́ọ̀hún ni òpin àwọn ìránṣẹ́ àti ànábì òun sì ní aṣíwájú fún gbogbo ọmọ ànábì Adam lẹ́yìn tá a ṣe àwọn orin ńláńlá yìí fún un ǹjẹ́ yìí fi ń gbáyé gbádùn àwọn nǹkan mèremère eléyìí ti ń bẹ lárọ̀ọ́wọ́tó yíyan eléyìí tó bá jẹ́ pé bẹ́yìn ti ṣe ń ṣírò nǹkan lọ́ba rí ni ìgbà náà gan ló kí gbogbo ọtí ànábì lọ́wọ́ sallallahu alayhi wa alihi wa sallam tonti kpó ni ìránṣẹ́ Allah òpin àwọn anabi aṣíwájú fún gbogbo àwọn anabi Adam ẹni àpọ́nlé tí olúwa ẹ̀dá wa ti àpọ́nlé rẹ̀ láti ìgbà tó ti jẹ́ ni àpọ́nlé ńlá yìí kò jẹ búrẹ́dì ilé ìtòrí múlọ́múlọ́ lọ́wọ́ rí kò tiẹ̀ rí rí láti ìgbà tó ti já nàbì títí tó fi kú ọ̀láyé. ṣé àìrí jẹ irú búrẹ́dì yìí fánàbì sallallahu alaihi wasallam ṣé ń tọ́ka sí pé ó wà láyé kìí ṣe pé kò sí láyé ṣùgbọ́n tọ́ka ṣẹlẹ̀ ní fánàbì sallallahu alaihi wasallam kò jẹ́ ni tó ṣe yí pé ó ní bíbọ̀ àṣírí débi pé yóò máa ra ru búrẹ́dì àbọ̀ ní bíbọ̀ àṣírí débi pé ntí wọ́n fi lè máa pèsè irú búrẹ́dì ó lè ṣe wọ́n wà lárọ̀ọ́wọ́tó àwọn aráalé rẹ̀ kí wọ́n máa bá a ṣe. rárá o anábì sallallahu alaihi wasallam kò rí jẹ ẹlòmíì tó yàtọ̀ sí náà ò rí jẹ kò fojú gánni rẹ̀ ẹlòmíì náà tó yàtọ̀ sí kò fojú gánni rẹ̀ torí pé tó bá yẹ kó wà láyé àwọn ẹlòmíì rí wọ́n ń lò àwọn ẹlòmíì rí wọ́n ń jàǹfààní ẹ̀ anábì sallallahu alaihi wasallam nìkan ní ọ̀kà rí ó nìkan ní ọ̀jàǹfààní rẹ̀ kò bá pè fún àkíyèsí ńlá wípé nǹkan fún pínpínpín débi pé tí gbogbo àwọn mẹ̀kúnnù tí wọ́n ń rí fi sára rindin tí wọ́n ń rí jẹ tí ìdùnnú fi ń wọnú ìgbésí ayé wọn kò tí anabi sallallahu alaihi wasallam lọ́wọ́ ń tiẹ̀ kò rí bẹ́ẹ̀ ń ṣe ní nǹkan yẹn ńlọ́jà yìí pé kò sí lọ́dọ̀ ẹnikẹ́ni ẹnìkan kan ò rírú ẹ̀ rí láàrin ìgbà tí anabi sallallahu alaihi tó fi wà láyé títí tó fi kú tó jẹ́ Allahu nípè kí á lọ́ fà tó fi múra àdéhìí wá bí ẹ̀kọ́ wò la fẹ́ mú bẹ́ẹ̀ ń gbà pé gbogbo yẹn náà ní orí ẹ̀kọ́ tá a fẹ́ mú bẹ́ẹ̀ ní pé ilé ayé ò já mọ́ nǹkan kan tó bá jẹ́ pé ilé ayé bá jẹ́ bàbà tó jẹ́ nǹkan kan tàbí kàǹkà gẹ́gẹ́ bí èrò tiẹ̀ anábì sallallahu alaihi wasallam ọ̀gá lọ́lá ọ̀gá nípò ọ̀gá ní àjùlọ eléyìí tí olúwa wa ọba ńlá tó ṣe fún débi wípé olúwa ẹlẹ́dàá wa ó lè mú kí àwọn nǹkan àgbádùn àwọn nǹkan tí èèyàn máa jẹ tí máa jẹ́ kí inú èèyàn dùn kó jẹ́ tà nábì nìkan yàtọ̀ sáwọn èèyàn yòókù ṣùgbọ́n Allah kò sí bẹ́ẹ̀ irú bí nǹkan gbogbo ara yìí ni ọ̀rọ̀ ọ̀rùn tí ọ̀rọ̀ gbọ́ fún anabi sallallahu alayhi wa sallam torí wọ́n fẹ́ẹ́ fi lé wa ni alayhi wa sallam tí èèyàn tètè ń ṣe wọ́n ọba máa ṣe àìní báwo ni ọba ṣe láǹfààní láti máa jókòó pẹ̀lú wa kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo ni ọba ti ṣe láǹfààní láti máa wà pẹ̀lú wa làwa lẹ́yẹ̀ báwo làbá ṣe pẹ́sìn lọ́dọ̀ ẹni tó jẹ́ pé àìrí bọ́ba tiẹ̀ jáde a lè súnmọ́ tọ́wà tí ọba sì sọ̀rọ̀ kò lè bá àwọn kò lè bá sọ̀rọ̀ àwọn lọ́lá àwọn ẹni gíga àwọn nìkan ní máa dọ́rọ̀ rẹ̀ gbọ́ tàbá wa lọ sọ́dọ̀ àwọn lọ́lá àwọn ẹni gíga fi ẹ̀bùn àwa náà ní díẹ̀ gbọ́ nínú tẹ gbọ́ lẹ́nu anabi sallallahu alaihi wasallam kò bá ti rọrùn kò bá ti rọgbọ torí pé ọlọ́lá ní gbogbo gbà àwọn olówó ní gbogbo gbà ìsẹ̀mí wọn jọra wọn kò bá jẹ́ ayé jọ́hún kò bá jẹ́ ayé sìn ọ̀dọ̀ mẹ̀kúnnù ló ṣe kú gìrì lọ mẹ̀kúnnù ló ṣe bi léèrè ọ̀rọ̀ kó sì dáhùn yàtọ̀ sẹ́ni tó lọ́lá ẹni tó nípò tó lówó kó tó di pọ̀ dẹ́nu àná wọn àwọn abẹ́rù bá ní tí ń mú ní fasokoto rẹ̀ dẹ́n tí wọ́n máa sáré fa etí rẹ̀ wọ́n ti máa dẹ́rù bọ̀ gẹ́gẹ́ bíi kíjà kó wà nínú àgbàlá wọn kó máa gbó gbógbógbó ọ̀wá ni mo wá wádìí ní tànàbí bá wọn sọ ni sọ̀rọ̀ pé jákè ó lé ọdẹ sálẹ̀ odò lọ́nà tó ṣe pé òní rántí kó bá dà tìlà rẹ̀ gan lè rí bọ́ torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam látàrí polówó ẹlẹ́dàá wa ó ṣe ní ìránṣẹ́ tọ́jẹ́ mẹ̀kúnnù aláìní aláǹfààní láti mọ púpọ̀ láti ẹnu anábì wa Muhammad sallallahu alaihi wasallam tààràtà àbùkátà láti béèrè lọ́dọ̀ ẹnìkan pé kí n lẹ gbọ́ pé anábì sọ lánàá torí pé ibùjókòó rẹ̀ sílẹ̀ fún kálukú gbogbo èèyàn lọ láǹfààní àti wá gbọ́ nípa kí òfin Allah láti ọ̀nà àlùbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tààrà torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tó bá gbá àmàgbà láti ẹnu détí ni ntọ́dájú ni pé àwọn míì wọ́n bá ṣàfikún àti àdínkù bó tilẹ̀ jẹ́ pé àwọn sàhábà radwanullahi alaihim. àwọn àkàndá làwọn nínú àwọn ẹ̀dá Allah tó sì pé tí wọ́n bá gbọ́rọ̀ má ti ṣe gbọ́ gẹ́lẹ́ máa jíṣẹ́ rẹ̀ láì sí àfikún láì sí àdínkù ló ń gbọ́ yẹn o wọ́n tó ara búrẹ́dì olówó iyebíye tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé jọ́hún ní nàìjíríà ti wà báyìí búrẹ́dì ò lè ọgọ́rin náírà tí búrẹ́dì bá wọ́n títí nù láwọn búrẹ́dì tó ṣe pé tí wọ́n bá gbé ẹyọ kan rẹ̀ kalẹ̀ láàrin mọ̀lẹ́bí tí ó ń kẹ èèyàn tó wà ń bẹ̀ tá a bá ka bàbá àti màmá má wọn tí wọ́n lè má ju mẹ́jọ lọ tí wọ́n bá ra búrẹ́dì ọgọ́rin náírà láyé jọ́hún wọ́n jẹ́ lájẹ̀ pàtì gbogbo èèyàn tó wà ń lé ní ọ̀jẹ̀ lájẹ̀ pàtì àkàràmọ̀kọ́mọ̀lá búrẹ́dì lónìí. ile tá ń tà ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà tí sọgọ́rùn-ún márùn náírà gbogbo irú àwọn búrẹ́dì yẹn tí géńdé bá ti irú rẹ̀ mú tó fún ní kúkú yọ parẹ́ mọ́ ní àárín ọwọ́ ni tọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ó sì jẹ́ pé búrẹ́dì lọ tí ó lè yóò yàn kan lọ títí kọ̀ọ̀rọ̀rùn rí owó yàn ọ̀rọ̀rùn rí ìdára ọwọ́ ara búrẹ́dì yìí tán ọwọ́ ń ya búrẹ́dì yìí lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí ló ṣe jẹ àwọn eléyìí tá a bá jẹun tán àfi nu wá ni láì ṣe pépà tíṣù pépà ọmọ wa fi búrẹ́dì nu wá ẹ bá wa sọ̀rọ̀ ọmọ wa sọ pé ẹ bá wa dúpẹ́ fún Allah nahnu fi ni'ma inú dẹ̀ra láwà a abẹ̀rù fún yín kí ni'ma yẹn kọ́ mọ́ padà di niqma kí dẹ́ra nǹkan má di àdánwò ìyá akramakumullah á rí i pé gbogbo àwọn búrẹ́dì olówó iyebíye tí wọ́n ń jẹ lónìí láwọn búrẹ́dì tó dán lọ́wọ́ tí máa ń lọ tìrìntìrìn lọ́nà ọ̀fun láwọn búrẹ́dì tó pété yẹn jẹ́ tán èèyàn tún lè máa béèrè lọ́dọ̀ àwọn èèyàn kí ni wọ́n fi ń ṣe búrẹ́dì náà rí tí búrẹ́dì fi ń lẹ̀ lọ́wọ́ báyìí kí ni wọ́n fi ń ṣe búrẹ́dì náà rí tí búrẹ́dì fi ń lọ lọ́nà ọ̀fun báyìí nítorí pé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ètò àṣàyàn irú alikama eléyìí tí wọ́n fi ń ṣe búrẹ́dì wọ́n lọ ní lílọ gidi wọ́n tún jọ pẹ̀lú àjọ tọ́dọ́sọ̀ tó ṣe pé búrẹ́dì irú fúláwà tí wọ́n padà fi pò ó kò ní ní ìdọ̀tí kan èérí tàbí òkúta nínú kọ́dọ̀ èyí ó tún fẹ́ máa jiyàn àbójú sẹ́mà ni wọ́n gbin alikama tí wọ́n fi ń ṣe àwọn búrẹ́dì ìṣe ni tó fi jẹ́ pé kò hàn kúta rí ó lè jẹ búrẹ́dì títí kọ́ wá di òkúta máa lè ṣe búrẹ́dì tó bá dán wò láyé sìn òkúta bá láyé sìn pọ̀ jẹ́ wà tí wọ́n sá dáadáa ẹ rí i pé gbogbo àwọn adẹ́rà yìí eléyìí dẹ́yìn ń bẹnu rẹ̀ lónìí wọ́n lànà bọ̀ Muhammad sallallahu alaihi wasallam kò tiẹ̀ rírí kò rírí wọ́n sàgbà kọ̀ jẹ́rí nítorí pé ń tá àrírí bó láti fẹ́ fẹ́ jẹ rí ọ̀pọ̀ àìmọye nǹkan la rí àmọ́ tá a jẹ so wọ́n ti ẹ̀ ní kò rírí lórí pé kò sí kò sí láyé ànábì sallallahu alaihi wa sallam títí tá ànábì fi kú wọ́n wá bí Sahal ibn Sa'd as-Sa'idi tí ń fún wa ní ròyìn báyìí fa hal kana lakum fi ahdi rasulillahi sallallahu alayhi wa sallam manakhil ǹjẹ́ wa ní àtọ̀ ǹjẹ́ wa ní asẹ́ láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam àjọ eléyìí tẹ̀ ń fi ń jọ fúláwà tẹ̀ ní abẹ́ẹ̀ ni àjọ tẹ̀ ń fi ń kúlù bọ́ tẹ̀ ní abẹ́ẹ̀ ni torí pé ntí máa jẹ́ kí búrẹ́dì kọ́ máa jẹ́ nǹkan tí ọ̀dẹ́ mara lójú kó sì má jẹ nǹkan tó lẹ̀ lọ́wọ́ kó má jẹ ti ń fi tìrìntìrìn lọ lọ́nà ọ̀fun òun náà ni kí wọ́n má jọ fúláwà tí wọ́n fi ṣe fúláwà tí wọ́n fi ṣe búrẹ́dì tí wọ́n bá ti jọ ẹ̀rí ké tèérí tèèpo tara alikama yẹn tèérí tèèpo alikama ilẹ̀ po fúláwà yẹn pọ̀ tèérí tèèpo alikama iná lẹ́ẹ̀fì sun búrẹ́dì yẹn tí ó fi máa jẹ́ jíjẹ. báwo lẹ́sìn máa jẹrú búrẹ́dì báwọn tí ò ní máa hayín lọ́wọ́ sákàsàkà báwo lẹ́sìn fẹ́ fi irú rẹ̀ sẹ́nu tí ó máa lọ tìrìntìrìn nítorí àti èrí àti èpo alikama òní ń bẹ lára fúláwà eléyìí tí a fi po búrẹ́dì yẹn bẹ́ẹ̀ ni àjọ òun ni wọ́n fi jọ ọ́ tí ó fi jẹ́ pé èrí lọ lọ́tọ̀ ìdọ̀tí lọ lọ́tọ̀ àpèjúwe rẹ̀ lè lùbọ́tà ń jẹ ìlùbọ́tà ń jẹ ẹ rí i pé tí ò bá sájọ tá a fi jọ èlùbọ́ dáadáa tí ẹ bá roka pẹ̀lú irú èlùbọ́ bẹ́ẹ̀ e pé ẹ máa rí táwọn nǹkan kan máa kọ yín lọ́nà ọ̀fun nǹkan kan máa ha yín láhán àwọn eré àti ìdọ̀tí eléyìí tó wà lára èlùbọ́ eléyìí tẹ́ ẹ rò ní ọkà láì jẹ́ pé ẹ lo àjọ jọ kó tó di pé ni. bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan míì léyìí tó ṣe pé wọ́n máa jọ tí ọba ti sájọ tá a fi jọ ọ́ ẹ̀ríkì gàárì tẹ́ fi ṣe nǹkan o kò ní í jẹ́ ìtọ́ mọ́ tó láyé jọ̀ọ́ ẹ dàkú ṣé àyè ń bẹ fẹ́ni tó ṣe ike èkó káká ìní fi ń rí fúláwà yàn láti fi ṣe búrẹ́dì kọ́ á á máa wájọ kan kó ló ń fẹ́ jọ nítorí tó bá jọ fúláwà yóò dínkù bá jọ fúláwà yẹn ibi tó yẹ kó pọ̀ dé tí wọ́n máa fi ṣe búrẹ́dì kò ní pọ̀ tó bẹ́ẹ̀ àwọn ń ṣe ń gbìyànjú ni láti owó oúnjẹ tí wọ́n fi gbẹ̀mí ro kìí ṣe gbé àwọn ń gbìyànjú láti jẹ oúnjẹ eléyìí tó ga lọ́la tó dáa jù kìí ṣe táwọn ń gbìyànjú ni. ẹsùn ìmọ̀gbàgbé lọ́pọ̀lọpọ̀ àyè padà ìjọ títí tó fi dòní yìí búrẹ́dì olóúnjẹ gbogbo wọn títí tó fi dòní búrẹ́dì ló pọ̀ lóúnjẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwọn ìlú ilé ayé gẹ́gẹ́ báwa ṣe ń jókèlè tá à ń fi ọbẹ̀ tá à ń fi ń sì kejì àmàlà à ń fi ń sì kejì ẹ̀bà fùfú iyán samovita wéètì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni àwọn èèyàn míì láyé làwọn náà máa fi ọbẹ̀ ẹ̀sì kejì búrẹ́dì oúnjẹ nù the main food ayé nù lọ́pọ̀lọpọ̀ lu búrẹ́dì lóúnjẹ tó lẹ́ mẹ́jọ yọ ọ lẹ́nu ipa àwọn orílẹ̀-èdè kan wà láyé tó yẹ pé àwọn èèyàn da ìjọba wó wọ́n lé ìjọba kúrò nípò nítorí búrẹ́dì wọn nítorí pé òun ni the main food táwọn ní wọ́n lè má kà á kún torí ló jẹ́ pé gbogbo búrẹ́dì ti wà yí báyìí àṣejù wọnú ẹ̀ àṣejù burúkú wọnú ẹ̀ búrẹ́dì wọn wọ́n ṣe ń bì tí wọ́n fi ṣúgà sí àbúrọ̀mọ́ fi ṣúgà sí búrẹ́dì torí dábàá ní fi búrẹ́dì tábà fẹ́ ti jẹ ọbẹ̀ tí ṣúgà bá ti wà ń bẹ̀ báwo ló ṣe fẹ́ dùn ṣúgà ti yọ epo àtàtà àti ṣúgà báwo ló ṣe fẹ́ jọra wọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ẹni tí ń fi búrẹ́dì ṣe oúnjẹ láyé lónìí a rí i pé àwọn búrẹ́dì tí ò ní ṣúgà wọn máa ń lò a máa fi búrẹ́dì jọba ẹ̀la a máa fi búrẹ́dì jọba ewédú wàláhì tí ọmọ tó dùn tó sì pé masha allah la quwwata illa billah so torí ẹ búrẹ́dì oúnjẹ tó pàtàkì púpọ̀ ní láyé tí ìwọ náà bá tún àsìkò yẹ tọmọ kẹtí ṣẹlẹ̀ láyé lónìí lónìí wàá tún rẹ́kọ̀ọ́ mi kọ́ wọ́n á rí i pé ní nǹkan bí oṣù mẹ́fà sẹ́yìn nísìn Russia wọ́n gbé ogun lọ sí Ukraine ogun tí wọ́n gbé lọ síbẹ̀ yẹn ogun alágbára jù yín lọ a sì lè sọ yín nù síbi tá a bá fẹ́ ni látàrí bẹ́ẹ̀ àti Ukraine ó ń ṣe bẹ́bẹ́ nínú àti lé ibi jìnnà sí àwọn ọmọ ènìyàn ní gbogbo àgbáńlá yìí ìlú wọn gbogbo kó tilẹ̀ wù kó tóbi tó ó ní bó ti ṣe ma ṣùgbọ́n wọ́n lo ilẹ̀ wọn bó ti ṣe dáa nígbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwa àrílẹ̀ wa lò ẹjọ́ lásán ni làwa máa rò àrí nǹkan kan ṣe ilẹ̀ wọn wọ́n lò dáadáa wọ́n máa ń gbin alikama ń bẹ̀ lọ́nà tó ṣe pé kò tún sí orílẹ̀-èdè tí ń gbin alikama bí wọn lágbọn ibi tí wọ́n wà yàtọ̀ sí Russia alikama tí wọ́n wá ń gbìn yí báyìí ó ní wọ́n máa fi sọwọ́ sí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ilé ayé alikama yẹn ńlọ ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ilé ayé ti ń sọ̀njẹ gẹ́gẹ́ bí àwọn ilẹ̀ Lárúbáwá níbi tó ẹgbẹ́ ilẹ̀ asálẹ̀ ní ilẹ̀ tiwọn wọ́n máa ń ra àwọn alikama yẹn láti sọ di búrẹ́dì nítorí pé búrẹ́dì òun ni the main food ní àwọn orílẹ̀-èdè yẹn ẹ rí i pé lẹ́yìn ìgbà tí Russia tó lọ gbé ogun káwọn mọ́lé tó ń gbàlú wọn gbogbo àwọn alikama eléyìí tó ṣe pé wọ́n ti kéré oko rẹ̀ wọ́n ti kó sílé ìkóúnjẹ pamá tó kú pé kí wọ́n máa gbé ránṣẹ́ sí gbogbo àwọn ìlú tí wọ́n ti bùkátà rẹ̀ ní títà ní Russia wọlé Russia wọlé Ukraine ò lè kó alikama tiẹ̀ jáde má Russia nìkan ní kó tiẹ̀ jáde tó àwọn èèyàn sì ń béèrè torí pé àwọn èèyàn wà tí wọ́n ti jọ lágrímẹ́ǹtì pé ẹ máa ta wíìtì ẹ máa ta alikama yìí fún wa títí dìgbà báyìí so àdéhùn tá a jọ ṣe a ti sanwó ẹ kọjá fún wa àwọn ń béèrè fún kótó wa di pa àwọn orílẹ̀-èdè ilé ayé wọ́n wọ àárín Russia àti Ukraine lórí wípé alikama táwọn èèyàn ń béèrè fún lọ́tún tó ń béèrè fún lọ́sì eléyìí tó lè mú kí ọ̀dọ́ dá kí èèyàn já ebi ti ń pa àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ti ń dàrú bí àpèjúwe Lebanon ó ti ń dàrú débi wípé àkọ́kọ́ ètò ètò káràkátà wọn ó ti kọ́kọ́ dẹnu kọlẹ̀ débi wípé owó Lebanon tí wọ́n bá kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó wọn fún yàrá yìí yóò dànù ní pé kí lọ́ọ́ mọ́mọ́ abẹ Allah kẹlẹ́ yẹn náà máa ṣẹlẹ̀ sí náírà torí ibi tí náírà náà ń lọ yóò dá akramakumullah àwọn èèyàn rí i pé owó ò mọ́ Lebanon ebi tún fẹ́ torí búrẹ́dì ni. oúnjẹ gidi lọ́dọ̀ tí wọ́n tí wọ́n máa fẹ́ wà kún tí wọ́n máa fẹ́ ọbẹ̀ kún tí wọ́n máa fi gbogbo ẹ̀ kún tí wọ́n máa gbé sọ́nà fún tí ò jẹ́ kún ó kú èyí tí wọ́n fi ṣe búrẹ́dì náà wọlé má. àwọn àlùlé ayé dá sí Russia wá gbà pé kí wọ́n máa kó alkama Ukraine yẹn wọ́n máa fọkọjú omi kó lọ sí wọ́n ti pè Turkey kí wọ́n máa kó lọ sí Turkey Istanbul. tó dé Istanbul kí wọ́n finifini kó tó kó àwọn orílẹ̀-èdè tí wọ́n béèrè fún wọn máa kó lọ síbẹ̀ ìní nǹkan yẹn fi dínkù láàyè a lọ síbẹ̀ ń kó lè bá a mọ̀ pé búrẹ́dì kìí gbogbo àgbáńlá àmọ́ kìí ṣe irú àwọn búrẹ́dì tiwa irú tiwa yìí náà wọ́n lánàá bí òrírí òrírí ní àwọn ìlú tí wọ́n ti fi búrẹ́dì náà gbogbo àná máa ń jẹ búrẹ́dì tọ́mátì ṣe búrẹ́dì tọ́lẹ̀ lọ́wọ́ ó lè jẹ́ pé àwọn fẹ́ máa fi mu tíì lásán ni tẹ̀mọ̀kọ́ wa ní sìn yìí wọ́n lọ fẹ́ jẹ́ wà àti búrẹ́dì irú búrẹ́dì wọn búrẹ́dì yóò ṣúgà náà tó àwọn ní sìn yìí báyìí tó bá fẹ́ mu tíì àti búrẹ́dì búrẹ́dì on ṣúgà náà ni kò sí yàtọ̀ láàrin mo fẹ́ fi búrẹ́dì yìí jẹ ọbẹ̀ àti mo fẹ́ fi búrẹ́dì yìí mu tíì tó wọ́n á bi ṣé ẹ̀yin ní àjọ ni láyé anabi muhammed sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ láwọn àjọ ni torí pé tájọba ń bẹ ilé fi jọ fúláwà tẹfẹ fi po tẹfẹ fi po yẹ fún tẹsí ṣe búrẹ́dì قال ما رأى رسول الله صلى الله عليه وآله وسلم منخلا من حين ابتعثه الله تعالى حتى قبضه الله تعالى أنا بيولي أجوري قولي أجوري لا تجدتي الله تسيني عن سيرة تتتو في جميرة يعني كي قولي لي لا يرى كسي kò sí dépò páìpé àfijọ́ fúláwà àbá àfijọ́ fúláwà فقيل له وتعب ليله كيف كنتم تأكلون الشعير غير منخول مولا زنجة ọkà bàbá olórí fífẹ̀ láì jẹ́ pé ẹ jọ báwo lẹ ṣe ń jẹ ọkà bàbà tọfẹ lórí láì jẹ́ pé ẹ jọ. قال أني كنا نطحنه أواجهني فيما الله وننفخ أو أفه أفه fẹyọtìrù máa tọr ìjọba fò dànù nù dọ̀tí àtẹrí ara rẹ̀ yóò fò wọn máa bàkìyà sàrẹyìnà ìjọba ṣẹ́kù a máa ń bọ̀ lórí iná nígbà tí a bá bọ̀ á dà sínú omi á rẹ̀ sómi tábà wá rẹ̀ sómi tán á tún á pò á tún pò níyẹ̀fun á tún fi ṣe fúláwà mi ká jẹ kò sí nǹkan kan tó sọnù lódodo gbígbèsè ayé ti ṣe rí ńgbà yẹn ni wọ́n ń sọ yẹn ṣùgbọ́n eléyìí náà ò túmọ̀ sí pé yà ni nítorí pé wàá di fi hàn lónìí wípé àwọn fúláwà wa wọ̀nyẹn gbogbo àwọn oúnjẹ tá à ń jẹ tí gbogbo ẹ náà jẹ èlùbọ́ sọ̀ká máa jọ lọ́pọ̀lọpọ̀ yun kò túmọ̀ sí pé eléyìí tó lálàáfíà jù nínú oúnjẹ là ń jẹ nítorí pé ètí ó wúlò jù ètò ṣàǹfààní jù nígbà míì ó la jọ dànù. torí re ká máa jọ lájọ́jú kìí ṣe pé ní túmọ̀ ìsìnkú oúnjẹ tó dáa jù ń jẹ. láyé ànábì sallallahu alaihi wasallam eléyìí tó ṣe pé lè fi jọ á ń bọ́ sí pé irú oúnjẹ máa ṣe rí lẹ́yìn ìgbà nínú ẹ̀kọ́ tá a rí nínú àdéhìí wọn náà ní kí gbogbo mùsùlùmí ambukata láti tún kọ́ ẹ̀kọ́ síwájú sí nípa síra ìtàn àgbésí ayé ànábì sallallahu alayhi wa sallam torí àwọn ẹ̀kọ́ ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan eléyìí tó ṣe kọ́ yẹ kárí mú ẹni tí wọ́n ní ká wá àwòkọ́ṣe rẹ̀ onáàlà nàbà muhammed sallallahu alayhi wa alayhi wa sallam laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha wal yawmal akhir wa dhakara allaha katira kò sí síbò sílẹ̀ wà àwòkọ́ṣe ẹnìkan tó o bá ń mọ̀tàn ìgbésí ayé rẹ̀ báwo ló ti ṣe lò gbésí ayé rẹ̀. kí ló kí ló ṣẹlẹ̀ sí báwo ló ti ṣe ṣe nígbà táwọn nǹkan ṣẹlẹ̀ sí àwọn àgbésẹ̀ wo àti ìgbésẹ̀ wo làwọn àgbésẹ̀ tó gbé nínú ìgbésí ayé rẹ̀ tó o bá ti nímà nípa gbogbo eléyìí kò ní lè rọ̀ ọ́ lọ́rùn láti wà wòkọ́sí ẹni tó lọ fẹ́ wà wòkọ́sí nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí mbẹ́ nínú ẹni polówó ẹlẹ́dàá wa kò sí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lẹ́ni tá a sínà àti sí àwọn àṣẹmí ilé ìtọ́jú ti gbẹdẹmukẹ ètò kún fún àwọn améèrírí ìgbádùn èyí tá a lè rí lọ́dọ̀ ẹlòmíì rárá o ìgbésí ayé ìsẹ̀mí ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò yàtọ̀ sí ìgbésí ayé àti ìsẹ̀mí àwọn èèyàn tó ṣe pé wọ́n ń jọ ń sẹ̀mí láyé gbànú àti pé nínú tá a tún rí kọ́ńbẹ̀ òun náà nípa àwọn nǹkan kan bẹ tó ẹ gbọ́ padà mú kí ìsẹ̀mí kó tún lárinrin sí kó tún dùn dáadáa sí kí gbọ́ngbọ́n kàn sí ètò olùwà ọ̀jẹ́ kí wọ́n dá mà wọ́n àrírí lójú ayé ànábì sallallahu alaihi wasallam tí ànábì sì kú lu ẹlẹ́dàá wa kò sí bẹ́ẹ̀ láti fìyà di ànábì sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n ṣe ló ṣe bẹ́ẹ̀ torí kálíbà rí ẹ̀kọ́ ńlá kọ́ lára ọ̀gá wa ànábì sallallahu alayhi wa sallam láti lè bá a mọ̀ pé kókó tí wọ́n fi ràn òun náà là ń fẹ́ kó mójútó kìí ṣe nǹkan nínú ẹ̀kọ́ tá a tún rí ń bẹ̀ òun náà ni pé àwọn èèyàn tó ń ti bí wọn ò ti ṣe láǹfààní sáwọn nǹkan kan nínú tó ní í ṣe pẹ̀lú ìgbáyégbádùn wọn ò fi ìbànújẹ́ àti ìtara hàn lórí fáwọn láǹfààní sí nǹkan kan dípò pé wọ́n mọ̀ wá ké ìpolówó ẹlẹ́dàá wa kò sì sẹ̀mí tàwọn nírọ̀rùn rárá o àkọ́kọ́ ní tí ọba mọ̀ iná ló lè sọ pé mi ò ní ní tí ọmọ pé ń bẹ báwo ló ti fẹ́ sọ pé ní tẹmọ kájọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ lónìí ní àwùjọ tí wọn bá ti dá àmà tá a bá pín àjọ fẹ́yìn kọ̀ọ̀kan tí ó ń ka àwọn jẹ ọgọ́rùn ó ṣeé ṣe kọjá pé èèyàn mẹ́ta péré nínú àwọn èèyàn ọgọ́rùn tí gbogbo wọn ò rí àjọ rí láyé wọn àwọn ni ó gbìyànjú mọ̀túmọ̀kì làjọ kí ni wọ́n máa fi ṣe bàbá wọn ò lórí ìyá wọn ò lórí bàbá ńlá wọn ò mọ ìyá ńlá wọn náà sálábà pàdé rẹ̀ rí kí wọn làbá máa fàjọ sí èèyàn mẹ́ta nínú ọgọ́rùn àwọn ni látàrí àwọn fẹ́ magíní wúlò rẹ̀ wọ́n máa yọra wọn lẹ́nu dára wọn láàmú àwọn ni wọ́n padà dàmọ̀ fúnra wọn kí láǹfààní nǹkan yìí ntí mà tí mà pẹ̀lú rẹ̀ ń bẹ ambọ̀sibọ́sí mà tí wọ́n fi ṣe ó ṣe lè máa sunkún pé olúwa ẹlẹ́dàá wò fi ṣe kẹ́tẹ̀ mi àìmáyé nǹkan ní bẹ láyé lónìí táwọn kan ń lò lágbọ́n abìkan láyé táwọn ò tiẹ̀ dá mà àgbókọ rẹ̀ rí tá lè máa pariwo pé ya Allah báwo ló ṣe ṣẹ̀ṣẹ̀ mi tiwa láfíríkà yìí gbogbo ẹ wá burú bàjẹ́ báyìí àní nǹkan báyìí àní nǹkan báyìí àní nǹkan báyìí yun ò lè sọ àfi kọjá kó o ti mọ nǹkan báyìí torí pé alḥukmu ala shay'in far'un an tasawwari èèyàn lè ṣe dájọ́ ìpè kí ló dé táwọn ò ní nǹkan báyìí ṣáájú kó tó di pọ̀ mọ nǹkan báyìí tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ntí mà ike ń bẹ àyè ò sí fún mi láti sọ pé e ti rí tólúwa wá ya àìní nǹkan yìí jẹ ni ọmọ pé ń bẹ sókè ni mo fẹ́ máa sọ kùsì ní ìṣọ́ ọmọ pé bàálù ń bẹ o lè máa sunkún pé kólúwa kó fún ọ náà bàálù rà wọn ò o ti máa mọ́tò o ní mọ́tò o lè máa sunkún pé kólúwa ọ̀ràn wọn náà lọ kó o ní mọ́tò o ti kọjú orin. o lè máa bẹ Allah tí wọn náà tọkọjú orin tiẹ̀ ní sọmọ kó o ṣe títì tiẹ̀ lọ́tọ̀ tọkọjú orin rẹ̀ ọmọ àgbà níta bá ti mà tá a wá ní ńlá lè máa bára jẹ́ pé mò ń sáré kọ́wọ́ mi ọba kò ì tí ì bá látijọ́ yìí. ilé ìjọba àwọn tọ túmọ̀ sí pé ọwọ́ àwọn ọba ń tẹ́ bá ní ẹjọ́ kọjọ yín lójú. ètò ìjẹ tẹ ń fi gbẹmí yín ró ẹ má sàì mọ́re sí Allah nítorí pé tẹ ẹ bá sàì mọ́re ọ̀rọ̀ ọ̀rùn kọjá pé gbogbo nǹkan pátá òun náà lẹ́ pàdánù wọ́n sọ orí kan fún ọ olóòní dúpẹ́ àti dìntì ò sí má ọ̀rọ̀ ọ̀rùn fún Allah wa idda adana rabbukum la in shakartum la azidannakum wa la in inna na la shadid àpèjúwe ni ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tá jẹ a jẹ ní wa ṣe wá Na àwọn sáwọn ẹranko tẹ́ rí àwọn ẹranko abìjà àwọn ẹranko abìjà kò si tó jẹ nítorí ká máa jẹ ẹran tútù ntọ́ hàn sí gbogbo ẹni tí máa ń wo bíi kìnìún bíi ẹkùn bíi kòkò bíi kọlọkọlọ bíi àmọ̀tẹ́kùn nígbà tí wọ́n bá ń jẹ ẹran bíi ọ̀ni òun náà ní kó dájú wípé ní tútù rẹ̀ dọ́wọ́ àwọn ó dùn lẹ́nu wọn kọjá sísọ. ẹni tó tún máa pàkúrú mọ́ra wọn pé kí ni ta ló fẹ́ máa bá jẹun gbà tí ń jẹun lọ́dún lọ́tọ̀. tó àwọn ti wọn olúwa ti ń rọrùn fún wọn kó wọn ti wa tá a bá ṣe ńkọ́ a lè jẹ pàdé ni bàbá ní kí wọn náà bọ bí bàbá sì rẹran wọn sì ẹ̀jẹ̀ nù kúrò lára rẹ̀ wọn bẹ tútù ní bá ń sọ ẹnu èwo lélẹ̀ wọn bá jẹ ẹran jẹ jẹ ẹ mi ní para mi irú èèyàn ni àbí irú sẹ́yìn jẹran tútù ṣòbó ti ṣe rí nu tábà fẹ́ ṣe ẹran ẹ̀ríkì nínú nǹkan tá a máa fi ṣe ẹran eléyìí tó ti wà láyé tó ti tójọ́ mẹ́ta òun náà ní káfíjì káfíṣe káfíjì káfíṣe olú ẹlẹ́dàá wa gbà fún ọkọ rẹ̀ kọ́mọ kogi wálé eléyìí tẹ̀ ń rí fi dáná tó ń ti bí àwọn ọ̀tá lílo gidi ṣe ń pọ̀ tó láyé òun sáré igi kó wálé jẹun ti ń dáná òun á ń wo àwọn ẹni tí ń lo èédú ọ̀n bara jẹ́ kàkà kó dúpẹ́ fún Allah lórí igi tí ń bẹ lárọ̀ọ́wọ́ tó tiẹ̀ tí ìtúnṣe igi tútù tó ti bó tó ṣe ń rọ̀ tó yìí àwọn ń bara jẹ́ pé ṣé igi làwọn ẹlẹgbẹ́ tiẹ̀ ń kó wálé fún ìyàwó tiwọn bí tí wọ́n ti ń rèé dùn àbá olúwa bá tó kọ dínà kẹrì gímá torí pé wala in kafartum inna adabi la shadid a sì kan fún oníkọ̀tì ọlọ́run nígbà tó bá di pé ọ̀táwọ́ná ò ní kankan mọ́ sígbà náà ló tó dúpẹ́ ìyá onígi àwọn onígáàzì ló rí ló ń sọ pé kí ni owó tẹ mọ́rú lé ọkọ̀ játijáti tó wáyé kí ló játijáti láì dẹ̀. nítorí pé ọkọ òrówó tí ó fi ra gáàsì àfa ibi títí ń bínú ló ti kọ́ ọ̀bọ náà ó ṣe bígi ló ń gbé wọn náà lọ́wọ́ bá ń jiná karamakomola torí ẹ oúnjẹ tẹ ẹ ní ẹjọ jọ yín lójú jàmà ìwọ̀nba tí wọ́n ní ìjọ jọ lójú agbára rẹ pẹ̀lú bí orílẹ̀-èdè ti ṣe ń lọ gbogbo lẹ́lẹ́ ayé kọ́ máa tẹ ẹ̀ bá lọ sì dúpẹ́ bó mu gàrí ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ ọgbẹ ẹnu kò sí jọ́ dọ̀ láàmú bó jẹba ọ̀sọ́gbẹ́ ẹnu kẹtí fùfú rẹ ká o lè jẹ fùfú lójú máa fún Allah nítorí pé orí ńlá ni o wàláhì tó máa ń wọ ẹni tí ń jẹ jùlọ tó kùnà láti hmm, eléyìí náà lọ ọmọ yẹ ìbànújọ náà akramakumullah ẹlòmíì àṣírí wọn bò sẹmọvítà ni wọn máa ń jẹ ẹlòmíì èlùbọ́ ni ẹlòmíì iyán ni ṣùgbọ́n kọ́kọ́rọ́ bí yín ajáde òun náà ní pé kò sí ìkápá fún wa láti máa fẹ́ràn sí kejì rẹ̀ ọmọ abanújẹ́ ọmọ báyọ̀ irú ayé ìwò làwọn ń ṣe yìí tẹ́ para yìí àti kú ọ̀pẹ ìsìlámù ọ̀kàngbà fẹ́ para yìí bí wọn bá ti kó oògùn èkúté pọ̀ ní yọ̀dà má gbo yọ̀kàn yọ̀kàn di kíni yọ̀nà tẹ̀rù ń pa ni torí ẹ ẹ máa dúpẹ́ fún Allah àwọn èèyàn kan bẹ tó ṣe kí irú oúnjẹ tẹ̀yìn jẹ̀ǹgà wọn rí tí wọn bá rí ọ̀pọ̀ ẹ̀wọ̀n pọ̀ ẹran báwò ẹ̀rí pé ẹran nínú bí wọ́n ṣe máa ń to ṣẹ̀ríyà wọ́n ní kíní kan jẹ́ bọ́rọ̀rìyàt bọ́rọ̀rìyàt. àwọn nǹkan tó ṣe é pé láì ní alẹ́kú àwọn kankan bẹ wọ́n pè ní hadiyat tá a bá ní àníkú ṣùgbọ́n ìsẹ̀mí ò le àwọn kankan bẹ wọ́n pè ní kamaliyat ọ̀sọ́ lásán ni ọ̀sọ́ lásán ni àpèjúwe rẹ̀ ó náà ní àmàlà ọbẹ̀ àti ẹran. nífi àmàlà téèyàn ọba yìí jẹun yóò kú abẹ́ òní kú yóò kú ẹnì kọ́kọ́ máa sọ fún ọ pé àwọn ọmọ ń tẹ̀ ń lò tẹ̀ fi ń keep fit ebi ni ebi ló mú yín máa keep fit so eléyìí wọ́n ń pè ní dọ̀rùríyà àmbùkátà láti jẹun bí ráìsì ni bí sẹmọvítà ni bẹ́ẹ̀bà ni bí iyán ni àwọn oúnjẹ gidi ń. à ń bùkátà rẹ̀ ká má bàa kú bómi ni kọ́lá ò lè jẹ́ kó mi ó ní nǹkan tí wọ́n ń rí mu. tá a bá ti ró ń jẹ́njẹ́ á kù ẹlẹ́kejì òun náà ni nǹkan tó ti pé tá a bá rí àníkú àmọ́ sẹ̀mí ó ṣòro òun náà ni òkèlè pẹ̀lú a lè jẹun láì sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n báwo ló ń jẹun ó sì máa lọ kò ní rọrùn kò ní rọgbọ. àmọ́ kàrí pọ̀ ń kí ni wọ́n á sọ àwọn sẹ́lẹ̀ máa ń sọ oúnjẹ à ṣé kí wọ́n á kú ni tí ọba sọ bẹ́ẹ̀ kí n kú ni. ọ̀dà a ti rí òkèlè a ti rọ́bẹ̀ kọ̀ wá sẹ́ran wọ́n sọ pé tí ọba sẹ́ran wọ́n ti ń tọ́ fi pé mi nu àwọn òbí mi ló ti bà mí dé láti kékeré ó kú dànù. wàá jẹun o ti rókèlè o ti rọ́bẹ̀ o ti rí dọ̀rọ̀ríyá orí hàjíyá torí yá lọ́sọ̀ ikú òní sẹ̀mí à ó sí rẹ ó sí rẹ tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ní àpèjúwe ní ilé ilé àti fèrèsé àti ọ̀dà sábà nílé tá a kàn bọ́ sọ́wọ́ atẹ́gùn òru gàjọ́ èèyàn lè kú gbogbo òjò ti ń rọ̀ orí rẹ̀ ni ó máa rọ̀ orí rẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ orí rẹ̀ ni ó parí ó lè kú àrélu àjálù bú ó lè wá bẹ́ẹ̀ tí wàá kú lọ́rọ̀ orí yà mí. àwọn kíkà ń bẹ tó pé àwọn ọ̀dàbí ilé ṣùgbọ́n tá a bá ní àti gbélé ò ní rọrùn lọ títí ṣùgbọ́n a sì máa gbélé bí ilẹ̀kùn àti wíńdò ilé tí ò ní lẹ́kùn ilé tí ò ní wíńdò kò mú kú ò ní kò pé ilé náà yìí ṣùgbọ́n kò lè dàbí ká ní lẹ́kùn kò lè dàbí ká ní wíńdò ẹnìkan kẹ̀tí mu tí yọkàn wá bá inú ilé ni pé ńgbà tí ò sí lẹ́kùn pé kí lẹ wá débi àtà wá débi ilé wa ilé lẹ́yìn wá yìí ni ò ní lẹ́kùn pé kì í lé wọ́n pélé yìí tá a kàn tá a ṣe gbogbo ẹ̀ àfi torí pé àti ìrò ó ṣe lẹ̀kùn àti ìrò ó ṣe wíńdò. àbẹ́rẹ́ ni dágbàrá bá ń bọ̀ yọ̀ọ́ bá yín nítorí pé kò sí tọ́jà dúró. so o ti wá kọ́lé ọ̀hán ni nítorí pé òtí ìrò ó lẹ̀kùn àti wíńdò wo ní kó lọ o ti kọ́lé o ti kálífà kí lọ́ọ́ yẹ kó ṣe bàbá ń lé tó ń gbé ilé aya ó ti fẹ́rù rẹ̀ dànù kí ló yẹ kó ṣe kó tètè wá mọ́tò sọ́ọ̀bù ọ̀pẹ́rù rẹ̀ torí pé èkí wọn náà kàn kí ni wọ́n ń pè ilé ni ó ti rówó kọ́lé rówó ti lẹ̀kùn rówó ti àwọn wíńdò ọwọ́ ní tọ́ọ̀bá tí tọ́ọ̀bá tí rẹ̀ lé kún ó kórìíra àbùkù ó lè jẹ́ kẹ́nìkan máa ta àbùkù rẹ̀ gbọ́rọ̀ ọ̀ ń tan rẹ̀ dànù àyìnmáyé lédèyàn ó gbé fọdún púpọ̀ láì rẹ̀ wọ́n tún ti rẹ́ tó oníwọ̀n òdì kù ẹgbọ́rọ̀ tó eléyàn wọ́n pè ní kamaliyad ntagbara yín bá ká ẹ máa lò ó ẹ máa wọ ẹni tó dùn yín lọ ẹ máa ṣàǹfààní bẹ ẹ sì máa dúpẹ́ fún Allah torí pò náà ló ṣe ìjà ní fún yín olúwa máa ń dẹ̀yàn wò tó bá fi díẹ̀ tó fi dán wò òun ti máa bó ṣe ṣe tẹ́lẹ̀ náà ó ti mọ bó ṣe ṣe ó ti mọ bóyá kàtá ni ọ bóyá èèyàn gidi sì ni ọ ó ti mà sọgbà àwọn akọrin díẹ̀ tí wọ́n fi tọ́ ọ lẹ́nu wò wọ́n ń dúpẹ́ òun dúpẹ́ òun dúpẹ́ à eléyìí ó sì nà òre ńlá àmọ́ orin tẹ́ ṣe fún ẹ ọ̀ ká fún ó ń pé kí ni kí ni kí máa dúpẹ́ fún ẹ wo agbo lásán láàrin gbogbo èèyàn tèmi ló kéré jù ó tí rí kékeré ṣé tí yẹn bá ní díẹ̀ ni wọ́n ń pè kékeré fà á nígbà wọn bá gba gbogbo ẹ̀ ńkọ́ ó dẹni tí ọ̀tá wọn pátá kporongodo jẹjẹ a máa fún Allah oúnjẹ anabi ìbẹnu àtẹlù anabi ìbẹnu àtẹlù oúnjẹ kárí tó bá gbóúnjẹ wá fún tó bá wù jẹ yọ jẹ tí o bá wù jẹ òní jẹ kò sí ní sọ̀rọ̀ rẹ̀ láì dá ẹjọ́ àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ̀ máa ń bí kan lọ bẹ́ẹ̀ nìkan lálejò wọ́n kúkú máa bó ṣe rọrùn fún sí àti bó ṣe lé fún sí ó lè máa fojú olówó wò ó nìkan lọ́ máa ti ń sè ó wọ́n á ti à èmi èmi lẹ lọ gbé láfúnwáfún àmì láìláì à ee ó ti ẹ̀ mọ́ pẹ́ dùn ebi ọ̀sánwó rẹ̀ ìmọ̀ fẹ́ fi sí ọ́ lálejò bọ́ọ̀ bá ní jẹ́ wọ́n sọ̀sọ̀kùsọ̀. So, so, má sọ̀sọ̀kùsọ̀ eléyìí ìbẹ́ náà kọta rí nínú àdéhùn ìgbà tó tẹ̀lé lẹ́yìn wọ́n látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala خرج رسول الله صلى الله عليه وسلم ذات يوم أو ليلة قال النبي صلى الله عليه وسلم jáde nílé rẹ̀ lọ́sàn-án ọjọ́ kan tàbóòrù ọjọ́ kan ọ̀kan ló ṣẹlẹ̀ méjèèjì. فإذا هو بأبي بكر وعمر رضي الله عنهما سديد لجج النبي باري أبو بكر أتي عمر كي الله وينسى مجج فقال بني ما أخرجكما من بيوتكما هذه الساعة كن انتم يجادي ننو ilé ìkíní kejì yín nírú eléyìí túmọ̀ sí pé anábì sallallahu alayhi wa sallam ẹni tó ní àmójútó tó péye ni lórí àwọn ọmọlẹ́yìn rẹ̀ anábì pé bọ́ọ̀ bá ti sọ ntọ́ba sí ọ ní ọgbà pé nǹkan kan sí ọ bọ́ọ̀ bá sálàyé wọn ò ní bí ọ léèrè kìí so olórí tó dáa olórí tó dáa wọn náà lẹni tó ṣe pé àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó bá rí i pé wọ́n ṣe nǹkan kan tó pè fákìyèsí yóò pàkíyèsí wọn wọ́n ṣe nǹkan kan tó pè fún béèrè yóò ṣe béèrè lọ́dọ̀ wọn olórí kò wà fún kó mọ́mọ lẹ́yìn sí pàápàá nídìí ẹ̀sìn olórí wà fún kó fi ọ̀nà hàn ọmọlẹ́yìn pàápàá irú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí olú ẹlẹ́dàá wa fi òdodo rán ọ̀hún àkọ́kọ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa òdodo tí wọ́n fi rán ni a lè kọ́ ẹ̀kọ́ nípa dáadáa wá fi rán o! tí ọba jẹ́ ni tó ṣe pé ń fi hàn wá nínú wà ìṣe rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀rọ̀ wa òun ní àkólé kan lórí ọ̀rọ̀ wa ìtumọ̀ béèrè ti ń béèrè ni. àwọn tó bá ní kílọ̀kan wọ́n bá mi jẹ̀ mí náà bá wọn ta kílọ̀kan nìkan pẹ̀lẹ́ nìkan rárá o ò lè jó lórí àwọn èèyàn bẹ́ẹ̀ ò lè jó lórí fáwọn èèyàn bẹ́ẹ̀ kí ló mú yín jáde nínú ilé yín lásìkò yìí ètò túmọ̀ sí pé tílẹ̀ bá ti sújà máa inú ilé kálukú ló yẹ wà o inú ilé kálukú ló yẹ wà o ọwọ́ ajẹ́ pé tílẹ̀ bá ti di pé tọ́jọ́ bá ti ń kẹnu bọ́ po tọ́jọ́ ń pobiri òtún lọ́ọ́ jókòó pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ ẹ máa wá tayò ò lè pa mí láyò èmi ní pọ́ láyò tọ́ba ti di pé lẹ́ ń sún o ti darí sílé tẹ́tẹ́ níbi tẹ́ ń ti ń kọ́ ọ̀rọ̀ nípa bọ́ọ̀lù ẹgbẹ́ agbábọ́ọ̀lù báyìí ni ó borí àríkà nàyín lónìí ni ìwọ ò ní gbalé lọ ìwọ ti ní àsìkò kan tó bá ti di kóòrùn wọ̀ sílẹ̀ ń sú lọ́lọ́ jókòó pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ àwọn ọ̀rẹ́ kò sàǹfààní jẹ́tí wàá máa sọ̀rọ̀ òṣèlú eléyìí tí ọkàn yín lọ́wọ́ tí ọkàn yín lẹ́sẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn nǹkan tí ò wúlò lẹ́yìn ọ̀ma fi gbogbo ọjọ́ yín sọ àwọn òfin lọ́mí ń dá sí abojúkun lẹ́bẹ̀ẹ́ tí wọ́n máa gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọ́n máa gbé yẹ̀wò wọ́n gbé ẹrù ẹlẹ́rù kárí wọ́n fà tí wọ́n lọ́wọ́ gẹ́ngẹ́ àbí tiẹ̀ tẹ́ kétí lẹ́ bá ti sú búkọ̀ ológógóró ni yóò mú ògógóró débi hẹ́ gbogbo ẹ̀kẹ́ rẹ̀ ó slack ètè náà sọ sẹ́lẹ̀ yóò máa wá bọ̀ wálé bí ìgbà sí kẹ̀kẹ́ bàjẹ́ kò sí ètò bí ó ti ṣe máa bọ̀ nù ìrìn tí ò ju five hundred meters lọ ó lè fi wákàtí mẹ́rin rìn àìmọye ìgbà làwọn ọdẹ ti ṣe kòbókò fún ọ látàrí pọ́ǹpẹ́ lóde àwọn àmọ̀tẹ́kùn wọ́n ti mú ọ rí tí wọ́n lù ọ débi hin pé bàbá yìí gbọ́rọ̀ ẹjẹ́ àṣìṣe kòbókò fún lónìí nígbà tó di lọ́sídọ́kẹ̀tì wọ́n tó bá ẹ̀ẹ́dẹ́sí ilẹ̀ ẹ̀ẹ́kà ló ku èèyàn lọ́rùn òní wọlé òní wọlé ẹlòmíà wẹ̀wẹ̀ tilẹ̀ bá ti sú àlè kan wà tí wọ́n máa jọ sọ̀rọ̀ tí wọ́n máa jọ fọwọ́ jẹra wọn la ibẹ̀ ni ọ̀ lọ yóò ti wá rẹ̀ gbogbo mùdùmùdù eyín rẹ̀ wọ́n ti gbà á tó bá ti wá délé ọkàn dí ọkàn mú ni yọọ mọ karùn síyàwó olórí búrẹ́ ọmọ pé wọlé ni. La ilaha illallah tó ti di lọ jókòó pẹ̀lú fólúkẹ́ gbogbo èyí tọ́jú ojúlówó ẹ̀rín ti ń bẹ lẹ́ẹ̀kẹ́ rẹ lọ́jọ́ ó ti gbà á ìyàwó rẹ kótó kótó di pọ̀ jáde láàárọ̀ wọ́n ní lédi ìgbàlódé eléyìí tán lò fọ́mọ rẹ ti tán ẹ fowó lẹ onítọ̀ọ́ bá tún béèrè lẹ́ẹ̀kan sì máa gbaná ojú ẹ̀ fólúkẹ́sì ló ń fẹ́ jẹ súyà lọ́ba ní kó ṣe sùúrù ọba gba fi tẹ́tí ta súyà lọ olùkẹ́ kan só lọ́mọ tó ṣe pé ó ti rìn nípa wọ́n á lọ ra súyà three thousand fún folùkẹ́ wàlà hawla wàlà quwwata illa billah tó ọmúròyìn wa báyàwó rẹ folùkẹ́ ni ó kù sí ọkọ rẹ̀ ń tẹ̀lé o wọ́n ti máa kú lọ́jà láti aago mẹ́fà ìyàwó wa ní wọn ò tètè wọlé rí láyé àfàgò mẹ́wàá wọ̀ wákàtí mẹ́rin àbọ̀ pẹ̀lú fọlúkẹ́ ó ti sọ̀láàtì mọ́gìlì ó ti sọ̀láàtì làrìṣà pàtó ọba dé lọ́wọ́ a máa ti sọ̀lá tílẹ̀ bá ti sún kí kálukọ́ gbalẹ̀ ẹ̀ lọ ni gbogbo ẹjẹ́ ti ṣe látàárọ̀ ẹ̀ fòpin sí ẹ̀ torí kẹ́ni tá a bí ire kọ̀ máa rìn rú. Ah, ó ti lọ látàárọ̀ tí àwọn ìyàwó rẹ̀ náà mọ̀ pé àwọn lọ́kọ ó ti lọ látàárọ̀ táwọn ọmọ rẹ̀ ọmọ pé àwọn ní bàbá ti lọ látàárọ̀ káti ẹ̀pẹ́lẹ̀ òbí rẹ lọ́lọ́ gan síbà tó ń ṣiṣẹ́ tí ó dùn máa wọn òbí rẹ tó ń ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú tó ń bùkátà kọ báwọn ṣe ó sì dùn. torí ẹ̀ ń ta bá ti rí lóru kíkẹ́ kò gbélé tí ò sí nídàá yìí tẹ́ ti jáde ńlé ẹ béèrè lọ́dọ̀ rẹ̀ náà ni wọ́n bi Abubakar àti Umar àwọn ekínní kejì wọn bá ní aljuwa ya Rasulullah ebi ló lé wa jáde lé o ìrẹ ìránṣẹ́ Allah ah wàláhi ayé àtijọ́ yẹn pàápàá jùlọ lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nǹkan ọ̀rọ̀ Abubakar àti Umar. mo rò pé ẹ máa rántí pé Abubakar kìí so Umar kìí so lòṣì débi Abubakar yìí ó sowó ní ẹkú ní aṣọ tí ń tà ńjọ wọn yàn láròlé sanaba Muhammad sallallahu alayhi wa sallam ọjà rẹ̀ àwọn èèyàn á sọ ká ah, ìwà àròlé ànábì Muhammad sallallahu alaihi wasallam ọjà báwo ní a ah, mọ jẹ àròlé ànábì sallallahu alaihi wasallam mọ jẹ olórí lórí wa ni kí n má wà ní jẹ àti ní fi bọ́yà Abubakar yìí kìí wọn ni ẹ mówó wá kẹ́ fi ṣe Allah. gbogbo owó Abubakar ló gbé wa kí wá gbogbo gbogbo owó wa láti fi rìn sí Allahu lọ olóbíebi fún ọ kò rí bẹ́ẹ̀. Umar radiyallahu anhu kì í solòsì rárá rárá àwọn nǹkan tó ní ní dúkìá ọ̀pọ̀ kọjá dúkìá nǹkan àgùn ni dúkìá owó ni dúkìá ilẹ̀ so ṣùgbọ́n ìyẹn lè jẹ́ ni tó ní ẹni tó ṣe é fi ṣòwò ṣùgbọ́n tá a ti sọ́dowó à ń bọ̀sibọ́sí á fi gba pààrọ̀ oúnjẹ téèyàn ó sì wà ń kó ẹni tẹ̀bi ń pa. Ànábì sallallahu alaihi wasallam wá sọ pé wal ladhi nafsi biyadihi la akhrajani alladhi akhrajakuma mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra Allah pé ntó lé yín kò lé ló lé mi náà kò lé ebi salawatu rabbi wa salamuhu alayhi ebi tó lé kò lé ló náà kò lé ebi ò lè tàdédé lé géńdé. kúrò nlé àfikọ́jẹ́ kó ti mú mára ó ti mú mára ó ti fara dà á wípé bọ́yá yóò òun ó gbé dàárọ̀ àmọ́ kọjá yìí agbára ọ̀fẹ́ ká má agbára ọ̀fẹ́ ká má ìsìláàmù kọ́ wa pé má jókòó tẹ̀tẹ̀rẹ̀ sójú kan náà débi yóò fi wá kọ́ tí màlẹ́kà kú yóò fi ebi jáde ìbùkún bẹ́nu kéèyàn lè sísẹ̀ tó bá gbìyànjú nìsín nínú pé bí ń pọ́ ọ̀hún wà nǹkan tó lè jẹ lójú ọ̀nà ò lè bá di dàbínú pàdé tí dàbínú yóò ti so ó mú nínú èso gi dàbínú ọ̀jẹ̀ ń bẹ̀ ó ti dín ebi kùnú nírú àwùjọ tiwa ebi ń pọ́ lọ jáde ńlé. Ah, ó ti dédé àsìkò kaṣú jẹ́ kó yó sẹ́nìkan tí ó bọ̀ wí mángò ni kókó yó sẹ́nìkan tí ó bọ̀ wí àmọ́ tó bá kan kanu léńbo ni kí mángò wà nù yàrá rẹ̀ tó bá kan kanu léńbo ló ti rí kí kaṣú nù yàrá rẹ̀ torí ẹ̀ ntó gbé jáde ńlẹ́ ló gbé náà jáde o kó má fàkọ́ má má ẹ̀yin méjèèjì á dìde wọ́n bá dìde pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam fa'ata rajulan min al-ansar ànábì wá sílé ẹnìkan nínú àwọn ansar àwọn ará Madina fa'idha huwa laysa fi baytihi ìgbà tí wọ́n délé rẹ̀ wọ́n bá pé kò sí nílé falamma ra'athu al-mar'atu ìgbà tí ìyàwó arákùnrin yẹn torí ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ pé marhaban wa ahla ẹ máa wọlé ẹ máa rọra ẹ máa wọlé ẹ máa rọra eléyìí tó túmọ̀ sí pé àwọn obìnrin gẹ́gẹ́ sọ wọ́n gbali wọn jókòó wọn kì í lúpọ̀ pẹ̀lú àwọn ọkùnrin ọlọ́kùnrin ṣùgbọ́n tí èèyàn bá wá sílé wọn. kpọkọ wọn ló ń wá kò sí nǹkan kan tó kọ yìí pé kọjá kóbìnrin tó ọba ń lè sọrọ, sọ̀rọ̀ ẹ máa wulẹ̀ ẹ máa rọra sálẹ̀ béèrè bàbá onílé yìí la béèrè fún òsínlé kò njẹ́sí islam fi kọ́ wa nítorí tó bá kó burú anabi ọba takò obìnrin yìí marhaba wa ahla ẹ máa wọlé ẹ máa rọra ẹ káàbọ̀. ṣùgbọ́n báwo ni o ti ṣe sọ olùwẹ̀lẹ́dàá wa ni wala takhda'na bil qawli fayatma'a alladhi fi qalbihi marad ẹ gbọ́dọ̀ lẹ́hùn máa fi sọ̀rọ̀ ẹ̀yin obìnrin níyàwó tẹ́ni tí àrùn bẹ nínú ọkàn rẹ̀ kó má máa sojú kòkòrò àti rí nǹkan kan bá yín ṣe ẹ máa wọlé ẹ máa rọra o ẹ máa ẹ máa ẹ máa ẹ máa ẹ máa wàhálà ìwàhálà ìwọ tí ò sí nǹkan kò sí nǹkan à so ẹ̀rọ kò fi sinátì nìyẹn nítorí pé ń bẹ́ nù nǹkan tí ò tí ò ṣe déédéé pẹ̀lú ẹ̀kọ́ pé ìwọ́n ń bẹ́ nulẹ̀ ẹnìkan sì ń sálámà ó ń kalẹ̀kùn yín pé ń béèrè ọkọ rẹ ọkàn wa sì torí ipò fi ṣèkẹ́wọ́ òun á kanlẹ̀kùn títí ó fi fẹ́ kàn tayọ súnà ó lè sọ fún pé wọn ò sí nlé wọn á ní kí lọ fẹ́ sọ̀rọ̀ sí ẹni torí pé nu súnà súnà wò súnà wo lọ ní kéèyàn gan sẹ́nu ọ̀nà yín kọ́ ọ má lè sọ fún pé ẹni tó ń wá ń kọ́ kò sí nlé àmọ́ báwo ló ti sọ a gbọ́dọ̀ máa kíyè sáà yẹn torí pé àwọn ẹlòmíín máa ń hu àwọn àwa kan dáa. wọ́n mọ̀ á tìran rẹ̀ mọ́ súnà pé súnà náà ni tọ̀gá wa tólu wa fi súnà ran òun náà lọ wá sílé ọ̀kan nínú àwọn sàábì rẹ̀ tí ò sí nílé kí la gbọ́ pé ìyàwó rẹ̀ wí marhaba ahlan ẹ máa wọlé ẹ máa rọra ẹ káàbọ̀ ọ̀kọ́ sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam wá sọ fún un ayina fulan níbo ni lágbájá wà ayina fulan níbo ni lágbájá wà túmọ̀ sí pé ọkùnrin ọlọ́kùnrin ó lè bóbìnrin olóbìnrin sọ̀rọ̀ àmọ́ kí ni wọ́n ń jọ ń sọ báwo ní sìtìsì ń bá a sọ̀rọ̀ báwo lobìnrin yẹn wà títí tí wọ́n kọjú síra wọn gádígádí ni àbí wọ́n dínà. níbo ni lágbájá wà qalat dhahabat dhahaba yasta'dibu lana min al-ma' ọlọ́ọ̀bá wa wọ́ omi tó dára láti mu wa ọlọ́ọ̀bá wa wọ́ omi èyí tí ó dùn láti mu wa tóró mi ń bọ́ lọ́wọ́ omi kò rọrùn ẹ wà lọ ni tó túmọ̀ sí pé àwọn ọkọ láwọn ọkọ gidi ara ń tẹ́lẹ̀ kọ́ wá fún ìyàwó rẹ̀ kọ́ máa pèsè fún lómi àwọn alójú ọmọ tiwọn lọ́ọ̀bà lọ máa bá ìyàwó rẹ̀ wómi wá ìwọ ló sì lọ gbá létí òsomi yìí kọ́ a máa lọ gbómi wá láti ilé ọ̀kan kọ́ máa fa omi bọ́kẹ́tì méjì láti sàlẹ̀ lọ sókè. ṣé àwọn èèyàn ní rò pé ìyàwó rẹ ti sọ ọ́ di gbẹ̀wù dání àjẹ́ndà táwọn èèyàn yìí náà ní ọ̀pọ̀lọpọ̀ máa lò ok ṣé ìyàwó rẹ òun náà ní kó gbé jìlìbáàbù àti nìkọ́ọ̀bù tiẹ̀ kó gbómi rù a sì lọ́kọ́ tí a àwọn tó yẹ pé tẹ́lẹ̀ àwọn ń retí àti tu ẹsẹ̀ rẹ tí ò ti rọ̀ ẹsẹ̀ àwọn dá mọ́yàwó rẹ lọ́wọ́. àwọn òní máa fẹsẹ̀ ṣe yẹ̀yẹ́ tẹ́lẹ̀ náà ẹlẹ́nu ń já géètì lọ́pọ̀lọpọ̀ nánu ẹ máa sòjújú káyé a yájú gan tá a à ń kọsẹ̀ òtún àlọ́ ọ̀dà sọ àwọn ẹlẹ́nu rúrùn àwọn tó ti fẹ́ sọ̀rọ̀ sí tẹ́lẹ̀ náà yàtọ̀ sí pé ó tàbùkù wọ ọkọ gan pé ìyàwó òní ọmọ sí bọ́kẹ́tì má rí tí wọ́n máa wó mi káyé ńlọmọ bọyá láì kejì láàlọ ẹ̀kẹta láàlọ tómi ẹ̀rọ ti dé kò sómi ẹ̀rọ nídìí kan gángan títò láàtò àwọn sàábì lọ ń gbọ́ yìí o ọlọ́ọ̀bá wa wá omi tó ṣe bù mú wa láàrin bẹ́ẹ̀ ni yìí bá dé lójijì. فنظر إلى رسول الله صلى الله عليه وسلم وصاحبيه هو أبو النبي صلى الله عليه وسلم أتعواني رمجيج أو نانتاني أبو بكر أتي عمر ثم قال أراكني واصفي الحمد لله بقواني في الله اليوم ما أحد اليوم أكرم أضيافا مني وسنك لوني tọgbà àwọn àlejò alápàlẹ tòmí ẹnìkan ò sí táwọn àlejò alápàlẹ tí wọn bá lálejò bíi mi lónìí bẹ́ẹ̀ ni ẹ odidi anabi wa muhammed sallallahu alayhi wa sallam àti sàábéèrè àgbà abubakar àti tọpọwọlé umar o túmọ̀ sí pé àwọn ènìyàn àpọ́nlé inú wọn máa dùn ikú àwọn ẹni ọlọ́lá ńlá tó lu ẹlẹ́dàá wa pọ́nlé wọn bẹ̀ wò kọ́dà nínú àwọn nǹkan tó fi gba ipò tó ga lọ́dọ̀ Allah òun náà ní kó o ṣe kídìmá fúnra àwọn eléyìí nínú tó fi gba ipò tó ga lọ́dọ̀ Allah òun ní kó o ṣe kídìmá fúnra àwọn eléyìí èló gan-an lówó oúnjẹ tó fún ọ èló gan-an lówó omi tó fún ọ èló gan-an lówó gbogbo àwọn nǹkan tó pèsè sínú wọn fi dùn torí ẹ ti máa ń pín nínú àdìsá nàbọ Muhammad sallallahu alaihi wasallam wọn ni man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim wáyìfà ẹ ń bá gba Allahu gbọ́ àti ọjọ́ kẹyìn kọ́ máa sàpọ́nlé àlejò rẹ̀ inú ọkùnrin yìí dùn púpọ̀ wa bil tábà wo bí tá a dé yìí àwọn náà ní láti kẹ́kọ̀ọ́ ńlá nu eléyìí táwọn lárúbá ti ṣe rí nu láti ìjọ aláyé ti dáyé bẹ́ẹ̀ náà ni wọ́n ń bẹ títí dòní wọ́n ní ìwà kásì àpọ́nlé àlejò dọ́gba gbogbo àwọn nǹkan tí àwa kì í fi irú rẹ̀ ṣe ìgbádùn tó jẹ́ ṣe irú rẹ̀ làwa ń jẹ kì í ṣe irú rẹ̀ là ń rí mu láwọn nǹkan tọ́tọ́ tó dùn wàláhì sálejò bá bá lárúbáwá kò ní kọ̀ láti wá gbogbo ẹ̀ láti fi pọ́n àwọn lé lárúbáwá máa ṣe àpọ́nlé àlejò débi wípé ìwọ kan tún wora rẹ pé mi náà tí mo rí rondo yìí ṣùgbọ́n àwọn lárúbáwá ti fẹ́ rí nìyẹn wọ́n máa ń ṣe àpọ́nlé àlejò wọn lè lárúbáwá kọ́ lọ́ lọ tí wọn ò ní fomi lọ ambọ̀sibọ́sí oúnjẹ ilé lárúbá kọ́lọ́ lọ tí wọ́n gbóúnjẹ kalẹ̀ tí ẹran kún orí rẹ̀ tí wọ́n máa wá retí kọ́ máa fọwọ́ ara tiẹ̀ já ẹran sẹ́nu àwọn máa wò pé ọ̀ma yára mú ẹran yìí ẹran tí wọ́n ti sè tí wọ́n ti froze pẹ̀lú engine tó ti rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ wọ́n máa fọwọ́ ya báyìí nígbà tá à ń ya tíṣú pépà tó bọ́ ní omi wọ́n máa fọwọ́ ya báyìí wọ́n máa fi sí ọwọ́ àti kó lè ṣe ẹ máa jẹ́ torí àpọ́nlé àwọn lárúbáwá wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n lawọ́ wọ́n sì fẹ́ràn àlejò tálejò bá bá wọn wọ́n máa ń pọ́n wọn lé púpọ̀ kódà ẹni tí ò ní yóò rí kó múnú rẹ̀ dùn náà ni kẹ́ bá ti ṣe rí láwọn ilẹ̀ lárúbáwá irú àwọn sudani yóò tẹ́ pé àwọn ò ní nǹkan lọ títí owó fẹ́ẹ́rì díẹ̀ lọ́wọ́ tiwọn á bí tálejò bá bá wọn kọ́ àlejò kan ó tún fẹ́ sọpọ̀ àṣejù ti fẹ́ wọlé yìí o ẹ dákun ẹ ṣàánú mi o àwa náà jẹ́ ká kẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀ ká máa ṣàpọ́nlé àwọn àlejò wa àlejò bá wa ìyàwó wa ọ̀dáná. olóòwò lè dáná fẹ́ kẹ́ni má yí ọ lẹ́nu oṣù àlà àwọn tí ń tó oúnjẹ wọ́n pọ̀ ń ẹ tètè lọ bá wọn wá oúnjẹ rà kẹ pọ́n wọn lékì ni wọ́n dùn torí ẹ̀yin náà bá wọn fi wọn kà ń kọ́ láti sàn táwọn náà bá fẹ́ ti for tat fún ọlọ́jọ́ ọkàn ti irú ògbómọ̀ṣọ́ yìí tó ń gbà tó dé kútọ mi wọ́n bá máa wọ ọ̀ràn kò ní sínú ẹmu mi àbẹ́ jẹun àbẹ́ ẹ̀sẹ̀ kínní pébi pébi bá ń pa yín ló jẹ́ ń bẹ́ ń sálẹ̀ ń bẹ́ ń kẹ́ lọ́ra <laughs> kẹ́ lọ́ra jẹ tó ẹnìkan ká àlejò yín kínní nítorí ojú aná rí ju alọ ajílẹ̀ tó àgbà kùlẹ̀ wọn náà kíyèsí wà rẹ̀ tó bá ṣe fún ọ tí wọ́n lọ́ọ́ máa rìpọ́ọ̀tù ó ti gbàgbé tiẹ̀ náà tó ṣe ṣe ń bẹ lákàntì tẹ́lẹ̀ ìtumọ̀ sí ká ẹ pọ́n àlejò yín lé jàmà ẹ pọ́n àlejò yín yé ti dáadáa kọjá pé ilé rẹ ló ti dáná oúnjẹ tẹ́lẹ̀ yìí wọ́n bá fi dá wàhálà lẹ̀ ẹ mọ́wó ẹ lọ́ọ́ ránjẹ fún wa ẹ mẹ́ta àlejò ọwọ́ àdọ̀ yín kó lè fi pa wọn ẹ mẹ́ta àlejò ọwọ́ àdọ̀ yín kó ló ń gbẹ ẹfọn gbẹgbẹ wọn ẹ mẹ́ta àlejò ọwọ́ àdọ̀ yín kẹ mọ́sálàì fún níbi tí ó sùn tó bá fẹ́ sùn àmọ́ o gbàgbára yín bá ti máa torí la yukallifu Allahu nafsan illa wus'aha wọn pe náà já lé bó ṣe lé náà lọ ń jẹun ebi ò ti jẹ tààrọ̀ o tún jẹ tọ̀sán o tún retí pọ̀ jẹ talẹ́ anabi sallallahu alaihi wasallam ń sọ ó ló ń jẹ èèyàn kan yóò tó èèyàn méjì tèèyàn méjì yóò tó èèyàn mẹ́ta tèèyàn mẹ́ta yóò tó èèyàn mẹ́rin tọ arákùnrin yìí inú rẹ̀ dùn lọ́ba dìde lọ́ba lọ gbé gbá wa nínú gbá yẹn bùsùrùn wàtẹ́mùrùn wọ̀rùpọ̀bùn gbogbo ẹ̀dẹ́bí nù bùsùrùn àṣẹ̀ṣẹ̀ yọ dẹ̀bí nù eléyìí tó sì wà ní aláwọ̀ ewé tẹ́mùrùn dẹ̀bí nù tó ti gbẹ wọ̀rùpọ̀bùn ẹ̀fọ́ eléyìí tó ti pé máa pọ́n. tí ọjà aláwọ̀ ó máa ń dùn púpọ̀ ọlọmọlì sí mẹ́tẹ̀ẹ̀ta wa. tó Ànábì sallallahu alaihi wasallam ẹ má gbàgbé àti Abubakar àti Umar kí ló lé ebi kọ́lẹ̀ kólò kí ni sí ni wọn ṣàlàyé pé bí ló lé wa lé o ẹ̀kọ́ ńlá tún nù o kí la lè rí lè rẹ lọ mú nǹkan kan ebi ló lé ọ lé ìwà ti pé wo lọ gbé sàsùn ọbẹ rẹ kọ yẹ wò ebi ló lé wa àràràrà ìyẹn ni pé tá à ń bá ń tẹ̀lé kọ́tẹ́sì Islam kọ wa pẹ̀kí ebi tí yín ṣe pẹ̀kí ó ṣe déédéé pẹ̀kí sàpọ́nlé àlejò tó bùkátà ká sàlàyé má kò bùkátà ká sàlàyé ní ìsìn wọn sọ pé ibi ló lé wa ní àmọ́ ìsìláàmù ní sàpọ́nlé àlejò rẹ ó ti lọ gbé dẹ́bínú oríṣiríṣi wa ó ní ẹ máa jẹ wọ́n máa ń jẹ wà ọ̀kadà arákùnrin bá mọ̀ bẹ́ẹ̀ gbàtọ́ mọ̀ bẹ́ẹ̀. فقال له رسول الله صلى الله عليه وسلم إياك والحلوب صاروا ما جوجك أبوتان إليه توني ورالونيا تنفوم لقى فواو ẹ̀dá kì í máa ṣe lásán lẹ́jẹ̀ ọbẹ̀ lọ pa àgùntàn fún anabi anabi wa ni àgùntàn tó ní wàrà lọ́yàn kọ́ pa o torí pé ẹ mú eléyìí èyí tí ò tí ì ní wàrà lọ́yàn nínú kọ́ pa fún wa ànábì aláàánú tọ́ ṣé àlejò wa bá wọ padì ẹ ẹni tí ń ṣe adìẹ àgíríkì adìẹ mẹ́ta lọ́wọ́ àánú kéèjì rẹ̀ bàbá tó bí gan lọ́wọ́ lọ́ọ́ padì ẹ̀ kan àgọ́ ìdí pa màmá lọ́lọ́ rà láràdà eléyìí ó sì pa àkútàn báwọn lárúbá ṣe wà dùn nínú wàlá yóò ga ìwọ kánfa ìwọ só ìwọ róńdó yìí lọ́fẹ́ báyìí lálejò wọ́n sì pa odidi àgbò wọ́n sì ṣe lódindi wọ́n bu ráìsì sínú tírè wọ́n gbé àgbò dídí wọ́n gbé sínú tírè yẹn wọ́n wá lóso rẹ̀ kórí tire orí rẹ̀ tá ti yọ ìfun saki ẹ̀dọ̀ ọkàn wọ́n wá fi dára sí etí etí tire lọ́ba yìí tó bóyá ọjọ́ náà wà láwùjọ tiwa náà ká tó kú táwa náà máa ṣe bẹ́ẹ̀ ọkàn jẹ́ pé kọ́kọ́rọ́ bẹyìn adájẹ tiwọn ni pé sẹ́yìn wá ti jẹ díẹ̀ tó náà jẹ díẹ̀ wọ́n kàn kó oúnjẹ wọn mọ̀ wẹ́ni tí wọ́n lọ dà fún mi tí wọ́n bá sì rí wọ́n dà sínú àkìtàn èèyàn ọ̀dà èèyàn ọ̀dà ó ti dá pé oúnjẹ ni tájọ jẹ èyí tá a lè jọ jẹ tán bí ọba yó kúlà tún ni kálukú ó bu ètò ọba bò tàbá sì jẹ kù ká gbé sínú fírísà wa tó bá di dọ́mì ká gbé raná ká máa jẹ tọ arákùnrin yìí. ó mú ọ̀bẹ ànábì ni ẹran èyí tó ní wàrà lọ́yàn ni o si sì dú ẹran fún wa ànábì sallallahu alaihi wasallam ó nínú ẹran yẹn ó tún jẹ nínú àwọn dẹ́bínù ilé ìtàn fi sínú wọ́n omi lẹ́yìn ìgbà tán jẹun àbíkọ́jẹ́ wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n yó tán tí wọ́n sì mú mi tán anabi sallallahu alayhi wa sallam qala li abi bakr wa umar radiyallahu anhuma ibi tá n lọ nù anabi wa sọ fún abubakar àti umar kí allah yọ́nú sáwọn méjèèjì walladhi nafsi biyadihi mo fi allah sẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra latus'alunna 'an hadha an-na'imi yawm al-qiyamah mo búra pé wọ́n bi yín léèrè nípa àdẹ́rà yìí tó bá dijọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah subhanallah tí ẹ jẹ ẹ tún mu wọ́n ti lọ du ẹran wá fún yín ẹ jẹ olùwọ́ bi yín léèrè nípa rẹ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah. akhrajakum min buyutikum al-ju' ẹbí bi ló lẹ́yìn gbọ̀n lẹ́yìn. ثم لم ترجعوا حتى أصابكم هذا النعيم إيه وأقعد على تتجافري درائي أبيه ليري تبادي جوب عند القيامة كتب النبي صلى الله عليه وسلم وفي بينو أتلو أوان صحابة يوم nti kan sọ ni pé wọn kà kún àwọn àdẹ̀ra tí wọn ṣe fún yín láyé eléyìí tó ṣe pé wọ́n bí yín léèrè sẹ́ dúpẹ́ lórí àbẹ́ dúpẹ́ lórí ẹ̀ ẹ má kàn pé bá a wálé lágbájá ó sì so oúnjẹ fún wa àbúrò máa bí ní léèrè wọ́n bí léèrè tó bá ti jọ́gbìn dàrúkọ yá mi alẹ́ imam muslim ọ̀nlógbè jáde lè túmọ̀ sí pé gbogbo àwọn ìdẹ̀ra táwọn náà rí lónìí gbogbo gbádùn tí kálukú wa tọ́ rẹ̀ ń bà èsì àjẹgbé òkú kìí ṣe àlògbé o gbogbo ẹ pátá ni wọn bí wá léèrè ń parí tó bá di jọ gbẹndọ kìyàmá pé ṣé à ṣèdẹ̀ra báyìí fún ọ táwọn akọ́là ṣèdẹ̀ra báyìí fún ọ tó gbàgbé jọ́tẹ́ fi ń pọ́ tẹ́rù ọlọ́nkan rí ọ lẹ́bàá lé oúnjẹ kan tó ní èmi fẹ́ wọlé oúnjẹ yìí ni abẹ́sìn mi wọ̀ bẹ́ẹ̀ olúwa ẹlẹ́dàá sì ti ràn ọ́ lọ́wọ́ ó sọ pé fi ń pa àwọn náà àmẹ́bí ní ń pọ́ oṣù wọlé oníkíni wọn náà fẹ́ jẹ ọba sọ̀ńtọ́ jẹ wọ́n ó fi hàn án jọ gbẹ̀ndẹ̀rù kìyàmá sáwà kọ́la darí rẹ̀ sí ọ tó fi di pé ń sanwó oúnjẹ rẹ tí wọn náà fi jẹun tó wù ọ ebi tó ti fẹ́ yọ ọ lójú tẹ́lẹ̀ àti wọn náà ọkàn sàdédé wà nítòsí ilé oúnjẹ ọ ń para ni pé kéèyàn tiẹ̀ rówó kéèyàn lọ jẹun bì àbí kéèyàn ọ̀rẹ́ nìkan téèyàn mọ̀ kó ní kéèyàn tẹ̀lé òun wọlé lọ́ba ti ẹnìkan bá dé wá ní à ah, náà wá ń kíní lóúnjẹ yìí ni bá ní à ah, ẹ ń retí ẹnìkan ni kò retí ẹnìkan kan bá ní wọlé bá tó àbí òye wọn náà máa ń bẹ oúnjẹ wọn bá bẹ oúnjẹ two thousand two ọ lè rìn jọ gbẹndàlùkìyà sẹlẹ̀ ìtumọ̀ sí ẹ ká jẹ́ ẹni tí ó dúpẹ́ fún Allah lórí àwọn àdẹ̀rọ ọlọ́kùnrin ọ̀jọ̀kan tó ṣe fún wa ó sì síwájú sọ fún wa pé ọjọ in ta'uddu ni'matallahi la tuhsuha tẹ́ bá ka tẹ́ bá ka àwọn àdẹ̀rọ Allah eléyìí tó ṣe fún yín nkawa. lè má yọ̀ ǹka wọn ẹ̀ lè má yọ̀ kí ni tí wọ́n ní kó o lè káyé ìdẹ̀ra tí olúwa ṣe fún ọ á ń bọ̀ síbọ̀ sí pọ̀ mọ̀ yìí rẹ̀ báwo wá làwọn ẹni tí èso lò sùn àwọn ẹni tí kìí sàláìní táwọn gan mà táwọn èèyàn náà mà olúwa ẹlẹ́dàá wa ó ṣe fún wa táwọn ní ọ̀ àlè ka tiwọn yorùbá náà ti bọ̀ wọ́n ní kò sẹ́ni tí Allahu kò ṣe fún abẹ́ńtọ́ bá sọ pé tòun kọ́ kò tóun abẹ́ Allah ó ràn wá lọ́wọ́ lórí àti máa ṣèrántí rẹ̀ lórí àti máa dúpẹ́ fún lórí àti máa sìn lọ́nà tó sunwọ̀n jù abẹ́ kó ṣe àlékún àwọn ọ̀tún ọ̀tún rí fún wa àwọn èyí tó ti ṣe fún oníkálukú kó má bàjẹ́ kọ́lànà orí kan oníkálukú wa àwọn èyí tó ti là fún oníkálukú kó má jọ náà dì má kó wá sí wa lẹ́rú tí ó lè máa dúpẹ́ fún un tí ó tún máa gba àlékún ọ̀tún ọ̀tún orí subhanak allahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí wọn ní bẹ́ẹ̀ rí kò sí. عليكم السلام Thank you. نعم سي سكني أها واني إن جاء بعد النبي صلى الله عليه وآله وسلم wọ́n ní ǹjẹ́ ńgbà tí anabi sallallahu alaihi wasallam tó sọ fún abubakar àti umar radiyallahu anhuma wípé mo búra wọ́n bi yín léèrè nípa àdẹ̀rà yìí lọ́jọ́ gbẹ̀dàgbéyàm ṣé abubakar àti umar nìkan ni wọ́n bi léèrè wọn ní bí anabi wa sallallahu alayhi wa sallam léèrè tó sì jẹ́ pé tó ní ọ̀sẹ̀lẹ̀ sí Abubakar àti Umar tí wọ́n fi bí wọ́n léèrè kò sí kanú rẹ̀ tí ò ṣẹlẹ̀ sí anabi náà sallallahu alayhi wa sallam ebi náà ló gbé anabi lé tó Madina yìí tó sì lálejò bó kò sí nǹkan kan nínú tó fi ala wọn lálejò Bakar dájẹ àti Umar láì jẹ́ pé anabi sallallahu alaihi wasallam so kí á nìtumọ̀ mo fi Allahu búra pé wọ́n bì í lé nípa àdẹ́rà yìí lọ́jọ́ gbẹ̀ndà eléyìí ọjáde níjáde ìtọwọ́ pọ̀ wípé àwọn èèyàn tí kìí sànàbì àwọn èèyàn tí kìí ṣèránṣẹ́ Allah àwọn ni ha bi léèrè ṣé ìwà túmọ̀ sí pé àwọn àránṣẹ́ Allah àtàwọn ànábì tí ọ̀pọ̀ tó àwọn èèyàn yòókù wà níbi wọ́n léèrè bi àwọn náà léèrè tòrófin ṣẹ̀rí àsọ pé ma kharaja makhraja al-ghalibi la olùwà ẹlẹ́dàá wa ni ولنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين àbí àwọn ẹni tá a rán ránṣẹ́ sí mo tún búra pé àbí àwọn aránṣẹ́ náà léèrè torí ẹ̀ gbogbo apáta náà ni wọ́n bi léèrè nípa àwọn àdẹ̀rà tó ń ṣe fún wa tó bá dijọ́ gbẹ̀ndà lùkẹ́yàmù ṣùgbọ́n àti mà látàrí àánú Allah àtikẹ́ rẹ̀ ńlá tó ṣe fáwọn ànábì rẹ̀

alhamdulilayi àkọ́kọ́ a ti mọ ikpe tí a máa ń pèpè fún sọlá irú ntẹni tí ń pèpè fún sọlá ti bá ń wí làwọn máa ti dá lọ àyàfi tó bá débi hayya ala sọlá hayya ala sọlá a máa dáhùn pé wala quwwata illa billah eléyìí náà fi pa á láṣẹ ǹjẹ́ tó máa ń sè kọ́ ọmọ náà ṣé irun tí ń wí náà láàmà wí ìgbà tó ti pé ẹ̀kọ́ ọmọ náà wọ́n máa ń pò náà ní adán ní ìpèpè fún sọ̀lá àbí ibi ìpèpè fún sọ̀lá tì nìkan láti máa dáhùn yàtọ̀ síbi ẹ̀kọ́ ọmọ akọ àwọn olùmọ̀ tí wọ́n sọ wípé sẹ́ni tí ń ṣe kọ́mọ náà bá ń ṣe kọ́mọ á máa dá lóhùn pẹ̀lú rohun tí ń wí àdìsí kan wá ike tí wọ́n máa ń ṣe kọ́mọ ẹ̀ máa dá lóhùn pẹ̀lú rohun tí ń wí ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ eléyìí ló fà á ló fi jẹ́ pé àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ wọ́n láà ní wí irú ntẹ́ni tí ń sè kọ́ọ̀mà ń wí tẹ̀lé lásìkò tó máa ń sè kọ́ọ̀mà torí kò sẹ́rì eléyìí tó wá pàtó lórí eléyìí lọ́dọ̀ àjálẹ̀rì wá àwọn ni máa ń sọ pé sọ́mbà wá débi kí làwọn máa sọ wọ́n máa sọ pé wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ṣùgbọ́n ìta àṣà lẹ́sà nípa ẹni wí nǹkan kan nígbà tó máa ń ṣe kọ́ ọmọ apá kan náà olùmọ̀láyè sìn àwọn sọ àmà dá wọn lóhùn gẹ́gẹ́ bá ń ṣe ń wí so àwọn náà wọ́n ní nǹkan dìmú pé ebi pípé fún sọlá ti lọ náà àwọn náà sì ní nǹkan dìmú pé ẹ̀rí pàtó tó wá lórí ti kọ́ ọmọ rìn lọ ilé ǹjẹ́ ìgbàdá ti mà nínú òfin ṣẹ̀ríyà ìpàdé tà nàbì Muhammad sallallahu alaihi wasallam sọ pé ìdajì ijtahada al-hakimu fahakama fa asaba falahu ajran wa in ijtahada fahakama fa akhta'a falahu ajrun wahid tí a adájọ́ tó bá gbìyànjú látàrí ìyànjú rẹ̀ wá ṣèdájọ́. ẹjọ́ tó wá dá wá ṣe déédéé yọ gbalada méjì tó bá gbìyànjú tó wá ṣèdájọ́ lábẹ́ ìyànjú rẹ̀ dọ́gba ṣùgbọ́n ìyànjú yẹn ò ṣe déédéé ládàkà ni ọgbà ṣé oníbídíà náà lè fi irú eléyìí náà ṣẹ̀rí láti sọ pé ìyànjú làwọn gbà so báwọn bá ṣe déédéé ládàá méjì táwọn bá ṣe déédéé ládàkà àkọ́kọ́ látàrí pé ẹ mà nípa òfin ṣẹ̀ríà dáadáa lẹ́fí máa ń ṣerú àwọn béèrè báwọn tó máa ń sọ pé gbìyànjú yóò ní alatul ijtihad yóò ní màtíyàn máa ní tí èèyàn fi lè gbìyànjú kìí ṣe pé ìyànjú ṣé fùfú ni kí n jẹ ní àbámàlà so ó ní mà nípa alatul ijtihad tó o bá ní gbàgbé ẹ̀ kódà kó o má ń bí àgbàgbé ẹ̀ ìwọ ni wọ́n ń bá wí. torí pé ìtọ́jú ọ̀ràn tiẹ̀ ọ̀ràn yẹn tiẹ̀ ó ní kọ́ tẹ̀lé tẹ́lómi bá sọ kí lọ́ọ́ mọ̀ sáńpẹ̀ ní àbí náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك